Àkọ́kọ́ irú àpéjọpọ̀ tí Dáúdá Ayọ̀mídé ṣètò ní ìbáṣepọ̀ pẹ̀lú Suze Hydrocorp Limited, tí wọ́n pe àkọlé rẹ̀ ní “Ọmọbìnrin, Ọmọkùnrin àti Àlàfo tó wà láàárín wọn,” èyí tí ó wáyé ní òpin ọ̀sẹ̀ ní ilé ìwé girama St Helens Unity. Gẹ́gẹ́ bí ohun tí Ayọ̀mídé tí ó jẹ́ olùṣètò sọ, ọmọbìnrin ń gba ìtọ́jú tí ó pọ̀ ju ti ọmọkùnrin tí ó sì jẹ́ ìdí tí ó fi gbé ètò náà kalẹ̀ láti lè ní ipa rere lórí àwọn ọmọkùnrin pẹ̀lú àwọn ìmọ̀ tí wọ́n nílò láti lè di ènìyàn rere láwùjọ. A ṣe event yìí torí àwọn ọmọ wa ọmọ wa ọmọkùnrin ọmọbìnrin ìgbà míì a máa ń rí i pé a máa ń dójúlé ọmọbìnrin ju ọmọkùnrin lọ ó dẹ̀ máa ń yọ ọ́ lẹ̀ láwọn ìwà pálapàla tó jẹ́ pé ọmọkùnrin ló máa ń pọ̀ jù tó máa ń hùwà pálapàla yẹn ó yẹ káwa náà bójútó àwọn ọmọkùnrin wa torí pé kò sí bá a ṣe ṣe tó ìgbà táwọn ọmọbìnrin wa bá dàgbà ọ̀dọ̀ wọn náà ló ti máa padà dé so ó bẹ́tà ká tètè bójútó àwọn ọmọkùnrin yẹn náà báyìí bójútó àwọn ọmọbìnrin kò yẹ kí a fìkan bọ̀kan nínú àwọn ọmọ méjèèjì. arákùnrin gbẹ̀ngà akínbùlí tí ó jẹ́ amòfin àti olóṣèlú sọ pé Ìfọ̀rọ̀wérọ̀ láàárín ọmọkùnrin yẹ kí ó jẹ́ ìtẹ́wọ́gbà tí ó sì yẹ kí àwọn ènìyàn máa fiyèsí, nítorí àìbìkítà àwọn ọmọkùnrin pọ̀ láwùjọ tí kò sì yẹ kí ó rí bẹ́ẹ̀ nítorí àwọn náà nílò ààbò àti ìtọ́jú. Pàtàkì nǹkan tá à ń ṣe lónìí ni pé à ń gbìyànjú láti kọ́ àwọn ọ̀dọ́ wa, àwọn ọmọdé, àwọn teenagers wa láti kọ́ wọn bí wọ́n ṣe máa máa hùwà ní ìgboro ní àdúgbò torí pé tá a bá wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní àdúgbò wa ń sìn ní ní orílẹ̀-èdè wa a máa rí i pé àwọn nǹkan ti ó ti bà ó kù díẹ̀ kó bàjẹ́ but a sì lè rí àtúnṣe sí tí àwọn àtúnṣe yẹn la la fẹ́ fi ọwọ́ sí pé a rí i pé nǹkan ò bàjẹ́ tán ní agbègbè wa tó àwọn ọmọdé dẹ̀ ní tábà dẹ̀ rí i pé nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè wa ní orílẹ̀-èdè wa ní ìlú wa àwọn ọmọdé la ń bá nídìí la ń bá nídìí ẹ̀ tábà dẹ̀ tètè kọ́ wọn sí i kí wọ́n má dẹ̀ pé àwa tá a sọ pé a fẹ́ da adarí lọ́la àti ẹni rí àwọn kankan tá a máa darí ṣe so a ní láti kọ́kọ́ máa kọ́ wọn nísìnyí láti di ọmọlúàbí. àwọn tí ó ní ìmọ̀ níbi àpéjọpọ̀ náà fi kún un ní ọ̀nà yìí. ohun tí mo ní láti sọ fún wọn lónìí náà ni pé ká ká rí pé a jẹ́ ènìyàn pàtàkì láàrin àwùjọ nípa láti máa hùwà tí ó dáa ìwà tí ó tọ́ àti èyí tí ó dáa sí ẹnikẹ́ni tí a bá bá pàdé. ó ṣe pàtàkì kí a bójútó àwọn ọ̀dọ́ yìí nítorí àwọn lògo wẹrẹ wa a ní láti bójútó wọn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó máa ń jẹ́ káwọn àwọn ọ̀dọ́ wa kan ṣàkólọ nígbà tó má dẹ̀ ti ṣàkólọ pẹ̀lú ìgbà míì ó lè jẹ́ oògùn mímu oògùn olóró egbògi olóró ìgbà míì ó lè jẹ́ pé ká máa ní àjàṣepọ̀ tó yẹ pé wọ́n á ní kòkòrò àwọn àìsàn tí kò dáa bí hiv bí sexual transmitted infection oríṣiríṣi tó jẹ́ pé lẹ́yìn wá ọ̀la ìgbà míì wọ́n tiẹ̀ tún lè lóyún tó yẹ pé olóyún náà tó bá fẹ́ lọ ṣẹ́ ó lè dìbẹ́ pé wọ́n pàdánù ẹ̀mí wọn ó ṣe pàtàkì kí a bójútó àwọn àwọn àwọn ògo wa wọ́n tún gba àwọn ọ̀dọ́ níyànjú síwájú sí i láti ní ìfojúsùn kọjá ohun tí wọ́n ń là kọjá lọ kí wọ́n sì gbé ìgbésẹ̀ lọ́nà ohun tí wọ́n fẹ́ dà lẹ́yìn ọ̀la. ẹ tẹra mọ́ iṣẹ́ kẹ ẹ gbìyànjú láti kẹ tiraka láti jẹ́ èèyàn gidi lẹ́yìn wa ọ̀la. ká má kánjú láti ní ọ̀la òjijì ká dẹ̀ gbẹ́kẹ̀lé ká ní ìgbẹ́kẹ̀lé nínú ọlọ́run téèyàn bá ti ní ìgbẹ́kẹ̀lé nínú ọlọ́run ohun gbogbo ni ṣíṣe bíkọ́ ibi tó lọ́ọ́ máa múyàn dé ó máa múyàn débẹ̀. àwọn akẹ́kọ̀ọ́ fi ìmoore wọn hàn sí àwọn olùṣètò àpéjọpọ̀ náà fún ipa wọn láti là wọ́n lóye. mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó gbé ètò yìí kalẹ̀ inú mi dùn gidi gan nítorí ó fún mi ní àǹfààní láti lè mọ nǹkan tí mi ò mọ̀ nípa ìyàtọ̀ tó wà láàárín bí obìnrin àti ọkùnrin ṣe lè gbé ó dẹ̀ tún jẹ́ kí n mọ̀ wípé mo lè ṣe nǹkan mi fúnra mi láìsí pé ọkùnrin kọ̀ọ̀kan ràn mí lọ́wọ́ mo dẹ̀ lè ó dẹ̀ jẹ́ kí n mọ̀ wípé mo lè ní mo lè pinnu wípé mo máa ṣe nǹkan láì jẹ́ wípé ọkùnrin kọ̀ọ̀kan ràn mí lọ́wọ́. nǹkan tí mo rí ìdìmú lónìí ni pé gẹ́gẹ́ bí ọmọdé gẹ́gẹ́ bí ọ̀dọ́ mo gbọ́dọ̀ rí i pé mo kọ́kọ́ dàgbà kí n ṣe àwọn nǹkan tó yẹ kí n ṣe kí n tó lè lọ fún ìgbéyàwó àbí tí bá kí n tó ní ẹnì kankan sọ́kàn láti fẹ́ mo sì rí i pé tí n bá sì wà nínú nínú ìpéjọpọ̀ kan àbí tèmi àti èèyàn bá jẹ́ ọ̀rẹ́ tí bá rí pé jíjẹ́ ọ̀rẹ́ wa yẹn á mú ìfàsẹ́yìn bá mi gbọ́dọ̀ ikú mo yàgò kúrò lọ́dọ̀ ọ̀rẹ́ náà. Dáúdà Ayọ̀mídé Initiative and Suez Hydrocop Limited jẹ́ ilé-iṣẹ́ tí ò rọ̀gbọ̀kúnlé ìjọba tí ó ń ṣiṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà láti lè yànnàná ìdojúkọ àwùjọ nípasẹ̀ pípèsè irinṣẹ́ fún àwọn ọ̀dọ́, títọ́ wọn sọ́nà àti gbígbà wọ́n níyànjú láti lè gbé ìgbésí ayé rere 女子にいつも。